àrèrè o gbogbo eṣekẹ lọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà mọ̀ ní ọ̀ràn kan báyìí sọ látọ̀dọ̀ ọlọ́run ó rán ròhìn ìyànà kan sí i ó sì mọ̀ pé gbogbo eré àgbà ọlọ́run fi ìrántí fẹ́ ibùgbé níbo ṣe ohun ẹ níbi gbogbo yẹn àgbé ó fẹ́ kí gbogbo ìra bẹ́ẹ̀ ó sì ń fẹ́ kí jẹ́ ọjọ́ ìbẹ̀rù àti àìfọkànbalẹ̀ ilé sí i ibẹ̀ ń kárí ọlọ́run ti kararin ìgbé èso òjò èso bí èso ìsì wàhálà níbẹ̀ èso òkùnkùn èso ìsìnkú níbẹ̀ ibi ayọ̀rìn gbogbo orin níbẹ̀ rò ṣe ń ṣàn àmọ́ bó ṣàn dáadáa rẹ̀ yan ṣùgbọ́n akégbẹ̀dọ̀ mú wọ́ bàjẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó bá lọ́nà tí pèsè bí a ṣe lẹ̀ lálẹ́ la kàn àrùn tí bí wọ́n wẹ̀ a ṣe ń mú aṣọ òṣìṣẹ́ sára ọ̀bà mọ̀ wẹ̀ a mú aṣọ òṣìṣẹ́ sára ọ̀rẹ́ rẹ̀ á rò pé a ṣe ìwọ̀n pé ọ̀sì ẹni yé nìjú rẹ̀. irú nkànrin pẹ̀lú ọlọ́run ẹni ìjọra ọ̀dọ̀ ọ̀rin níbo ṣan pẹ̀lú bọ́ọ̀ṣì yìn ọkàn rẹ̀ ní láti mọ iṣẹ́ rẹ̀ ṣe ń gbẹ̀dọ̀ ṣan wí ọ̀sì etí kara rẹ̀ ọlọ́run nìkan rọ̀ ṣe èèyàn ń wọ̀ ó rán ọmọrin kan ṣoṣo ra sí ayé èèyàn kí ikú kí ọkàn rẹ̀ sàn ọ̀mọ́ jésù jíyà àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ torí léèyàn ó ṣàn òwú ẹ̀ṣẹ̀ rẹ̀ kó nínú ọkàn rẹ̀ ọlọ́run fi ẹsẹ̀ rà ṣebi tó súnka ẹlẹ́gbẹ̀ẹ́ kíta kú iṣẹ́ rere ra ètò ẹ̀sìn tòbẹ́ torí ọkàn ẹlẹ́ṣẹ̀ rà ń ṣe iṣẹ́ nǹkan bọ̀kàn rà bá mọ́ tán gbàkàrà ó ṣiṣẹ́ òṣìṣẹ́ nìjọ ọlọ́run ó ṣe bọ́ọ̀lù adún bàbá mú aṣọ òṣìṣẹ́ sára bọ̀kàn rà bá mọ́ tán gbàkàrà ó débi ṣiṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀ràn ọlọ́run fi ní àsìkò kan ọba kan níbẹ̀ ó ṣe àṣẹlẹ̀ lálẹ́ la kan àṣẹ pé ọ̀pọ̀ ènìyàn kan ra ẹfẹ kíkọ wọ aṣọ ìrì náà bá a ṣeun jẹ torí náà ò ṣe ń fẹ awo òṣìṣẹ́ kà wọn ń wú ni wọn bá dé bàbá má sọ òṣìṣẹ́ kan ìsára tán gbàkan ránṣẹ́ ọwọ́ ilé àṣẹ ibọ̀ bá dé owó gbogbo ilẹ̀ òṣìṣẹ́ àárí ọkùnrin kan rewu lára aṣọ wọn bá ti rán sílẹ̀ owó àwòrán ti kára rìn ní aṣọ òṣìṣẹ́ ju ròmúra ṣùgbọ́n èsì yẹn tó tọ́ bá iná mọ́ wọ ọba yeye ó ṣe ń pàṣẹ kan di ọkùnrin ká kan gbé sóde kan ṣe ń pa ọ̀rẹ́ mi ọlọ́run ti pa ìtàn yẹn hàn pé òun bá ti mọ́ fọ ọkàn rà akẹ́tọ̀ dé ọ̀dọ̀ àfihàn bá ti fọ ọkàn rà tán a ṣe ń mú ìwà rà ṣàn ọlọ́run fi ibo ṣe àrìn ká mọ̀rẹ̀ ọ̀run rere àọ́rẹ́ bẹ́ẹ̀ ni bàbá kú àbáṣẹ́ mọ̀ gbà kí wẹ́à àṣebítí ọkùnrin òwò aṣọ rarin rà bí a ṣe àìní wọ ọrùn rere dípò nǹka ọrùn àpàdìrà èrè ìpè ọlọ́run òróṣìànjú mọ́kọ mọ́ṣẹ́ dọ́ láti gbà wé mọ́bùwà kù torí náà gba aṣọ rin ṣìṣàn ká lọ́ọ̀ìn jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ sí kọ́sìn gba ọmọrin Jésù Kristi gbọ́ ó kú fún ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ó nìkan ń ro ọwé ọ̀mọ́ a ṣe ń mú ọ̀dọ́ di ọ̀rùn rere